bọ̀ nígbẹ̀yìn ayé sẹ̀mbá àgbà pé àtẹ́tẹ̀ yẹn sábọ̀ àbí ìmáàmù Mahdi ti ṣe kíni ń bọ̀ àwọn náà ní Mahdi tí wọn Mahdi tí wọn ní ìmáàmù Mahdi àlùmọ̀tàdọ̀ gbogbo àwọn tá a wí méjèèjì láì àti Muhammad àti Fatima àwọn ní haadul bayt àwọn fámìlì ànábì àwọn nìkan gbogbo sọ̀hábà tó kù pátá lẹ́yìn àwọn bíi mẹ́ta mélòó kan tí wọ́n yọ ọ́ lẹ̀ wọ́n ní gbogbo wọn pátá kèfèrí gbogbo wọn kọ́lẹ̀ Khomeini Khomeini làánú tó lọ́ọ̀rẹ̀ àlè torí ti kú tí ọba ti kú ni àbá ní àdáwù lọ kọ́lọ̀ bá fi mọ̀nà Khomeini Khomeini tá a máa ń gbọ́njọ́ tí gbogbo tá a máa ń niwọ́ mọ́rí ẹ̀yà ayatollah al ọ̀kan náà àwọn eléré ibú wọn ni ẹgbẹ́ tọ́sọ ó ní máa ń lamu yóò mele bèrè for fọwọ́ káfíìrù ẹni tí ọba nígbàgbọ́ pẹ̀lú ìmáàmù àlífà gbogbo àwọn méjèèjì láyè ó ti di kèfèrí kèfèrí sì ní bẹ́ẹ̀ bá ba ẹ pa òmìnirí kan pa ìní àti ẹ. wàá sàrmà yakúlò ibi fi jàmbá mi anábìyà máa sọ fún aisha ẹ aláàbí ọba tó tó nǹkan wípé múri àbàbákiri fàlìyàn sọ́lìyà bìnnà sọ fún abubakar kó kírun fún àwọn èèyàn èmi náà jọ yìí sí ànábì ọwọ́ ara pálápálá yóò wá jókòó sẹ́gbẹ̀ẹ́ abubakar nígbà wọn lọ madina àwọn àtàwọn wọn jọ múra wọn lọ́wọ́ jẹ̀mọ́ àwọn àti abubakar ó lè ké sí abubakar lọ́sàn-án gan ni ó ní ọlọ́run ní ká kú olùlé ni o abubakar ní àsùnbàtà sùnbà ó ti yá náà nù ni o gbogbo ilé gbogbo ọlá gbogbo oko gbogbo owó gbogbo iṣẹ́ gbogbo àwọn kọ́mpìnì gbogbo àwọn oko abílẹ̀ bọ́lọ̀ mọ̀dínà ya àwọn àgbàlábì ni wọ́n jọ wà ní kòtò jọ́mẹ́ta wọ́n lò ní òkùnkùn kò sí nọ́mbà o kò sí jàǹdù kò sí láńtà kò sí kánù kò sí ní ẹ̀lẹ́tíríkì kò sí kankan bẹ̀ gbogbo owó fi ń san wọ́n bẹ̀ palamẹ́bì múlẹ̀ ìjọba òun náà ni máa ń tẹ̀síwájú bọ́lọ̀ bá dé là ní ẹjọ́ àbákẹ́ òde wọ́n ti wá lọ Màdínà bọ́ọ̀bá sì lè ṣe ń gba wájú ànábì yóò tún bọ́ sẹ́yìn ànábì yóò tún bọ́ sọ̀tún yóò tún bọ́ sẹ́sì ànábì ní kí ló dé Abubakar ó ní kí wọ́n má pa ọ́ ni kí wọ́n má bàa pa ọ́ ni ṣe àwọn eléyìí ni wọ́n pè kéfèé ọlọ́mọba fọ̀nà mọ́ṣẹ́ hàn o kọ́lọ́mọba fọ̀nà mọ́ṣẹ́ hàn o kọ́lọ́mọba fọ̀nà mọ́ṣẹ́ hàn o ṣé o. Umar bin Khattab lọmọdé ìdí wọn bá fìlì gbọ́ọ̀rọ̀ nígbà táwọn méjèèjì ń bẹ nínú kòtò ìrìyàkú lórí sọ ibi nígbà tí ń sọ fọ́ra rẹ̀ pé dáadáa anábì ní máa banújẹ́ iná lọ àmà àná ọlọ́run bẹ ni Abubakar na owó owó ẹ̀gbọ́n níjọ́ kan ànábì ní abubakiri owó yìí pọ̀ òfin kankan tẹ̀lé ó ní mo fọ́ ọlọ́run àtànábì lẹ̀ fún un. rọ́dí ọlọ́run ta'ala alam ẹ̀yọ́ máa yá wa sí ọ̀rọ̀ Usman ibn al-Affan òun la fẹ́ sọ àbí ọ̀rọ̀ Umar ibn al-Khattab ẹ̀sìn wa yìí jama ẹni tọ́lọ́wọ́n ba tó fi mú wa kúrò nínú àhámọ́ bọ́ sínú ìta Umar bin Khattab bó ti dé ayé ni wọ́n ti mú fún kálukú kírun kọ́rọ̀ Umar ní aláṣẹ hàlẹ́ hàk sí ìsèpá wà lẹ́gbọ́dọ̀ òdòdó lọ́wọ́ ni wọ́n hù mà àlẹ́ bàtìl àwọn tó wọ́n fi tí wọ́n fi ni àwọn tó wọ́n fi ètò òrí tí wọ́n fi èsù sí yìí ni wọ́n bẹ lẹ́yìn àmúni àbáwá táǹsì ọba tó dá gbogbo ayé wọ́n tó bá sẹ́rù yìí bọ́ọ̀tà lọ lè sẹ́rù ẹni bá débi ń bẹ̀rù lórí nígbà kálukú ń lọ màdínà kálukú yọ lọ ní àdébì kan yọ lọ ní àjàgbọ́kè nígbà tí wọ́n kọ̀ọ̀tà dọ́gbọ̀ lọ ọkọ̀ síta ní wọ́n máa ní gbogbo ẹ̀rọ abáta èmi ń lọ màdínà o ẹni tó bá fẹ́ kọ́ máa rẹ̀ kó di ọmọ òrukàn kó máa bọ̀ wá wọ́n pàdé mi lẹ́yìn ìlú ẹni bá fẹ́ kí ìyàwó rẹ̀ ó dogbó kọjá pàdé lẹ́yìn ìlú ẹni tó bá dé pé tó jẹ́ ti tó kọ̀ọ̀kẹ́ jẹ́ mi láyé má kó já pàdé lọ́nà màjínà ìdánilójú ẹ̀sìn àwọn eléyìí làwọn ṣe ń pè ní kò fa ìpè kèfèrí ni wọn kí lẹ́yìn wá ṣe tẹ́sí ẹ̀yìn tẹ́sí fún tẹ́sí fún kákàkiri kí ló ṣe kí iṣẹ́ ìwé ṣe tẹ́sí ọlọ́run bá wa. Umar bin Khattab anabi lọ́tà ó ṣèjọba ìsìn gbogbo ara àlú ní gbàgbọ́ wọ́n mọ ẹ̀wọ̀n ẹ̀sìn a lè ka gbogbo àwọn mọ̀nàkìmù wọn àwọn etí wọ́n ṣe fẹ́sìn àlè tán jòkó ni Usman bin Affan kọ́ òun ná owó fẹ́sìn òun ná owó fẹ́sìn àtàwọn sàábà yòókù náà ẹ̀yọ́ nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní Muhammadu Rasulullah Muhammadu òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní àwọn olówó pẹ̀lú ẹ̀ tálàkọ́kọ́ Abubakar Omar Usman Ali radiyallahu ta'ala anhu kọ̀nà báwọn tó ń sàdúrà fún Ali yẹn sẹ́wọ̀n pé ọjọ́ wa ládùúgbà ẹgbẹ́ tó ọ̀sán náà sàábà èèpè làwọn máa ń sẹ́fọ́ Abubakar àti Omar àti Usman tí wọ́n bá dé bá láti Madina báyìí tí wọ́n bá dé bá láti Madina tí wọ́n wá ṣe tí wọ́n sálámà sí ànábì nínú sàárì rẹ̀ ẹ̀rí pé sàárì ànábì sàárì Abubakar Omar ni wọ́n kàn ní sallallahu ala nabi kọlọ̀mbá wa kẹ́ ànábì tí wọ́n bá ti dé wájú bíi sàárè Abubakar wọn ò ní sọ ọ̀rọ̀ ìdákẹ́ mọ́ nítorí wọ́n máa sọ sínú ní pé la'natullahi alayki la'natullahi alayki fọ́nì yàtọ̀ bìlá kọlọ̀mbá ẹ̀tọ́ nílẹ̀ tí wọ́n bá dọ́dọ̀ ọmọ la'natullahi alayki kí ni wọ́n ṣe wọ́n ní wọ́n gbé àdébà fún Ali ẹ̀dá <laughs> wọn ò bá lè wà fún yàn òun lọ́wọ́ á sọ ọ́ wọ́n ti kèsè yìí tẹ́ẹ̀mọ̀ wá ṣépè ilé dé gbogbo wàhálà tí wọ́n ti fẹ́ sìn tẹ́ẹ̀mọ̀ mọ̀ pé etí ń bẹ́ nù ọ̀tọ̀ àwọn àti ìyàwó ní tí wọ́n tó ti ní àjọ ṣiṣẹ́ nínú àwọn àti sọ mùsùlùmí di ṣíà sáwà àti ṣíà lè dòkó dòkó yìí nì tí ò ní yọ̀bọ tí wọ́n àti ṣíà lè sọ̀rọ̀ ẹnu lé ṣíà lè dòkó nù káàdì ẹ̀dàgbẹ̀ yìí nì wọ́n sì rí pé kó pa ọ́ kúrúbá tó wà ìbáàdà ìbáàdà bọ́bá ti mú ẹnìkan bọ́lẹ̀ nínú àwọn súnà yóò ní òun súnmọ́ lọ́wọ́ bá lánàá pẹ̀lú èkúté kan òun ká mọ́sí kan lòun náà wọ́n ní ipò rẹ̀ ti ga lọ́dọ̀ ọlọ́run ṣẹ̀rí pé kìí ṣe kan tẹ́yẹ̀ bọ́ kékeré mú wọ́n mi ní akọ́ ìdìbò nínú àwọn àkídà wọn hum istahakul khilafa fi ahimatihim wọ́n ní àwọn àdéhùn kankan táwọn ìmáàmù wọn méjèèjì láwọn sẹ́rà àwọn méjèèjì láwọn mú ń bari ìmú nàmí nù àwọn ọmọ ti ń lọ o ẹni ọlọ́run gbogbo wọn o àwọn àyẹn oyè wọn ò a wọn ní nǹkan kan o àwọn mọ̀nàfíkì náà wọn kó jọ ni wọ́n so ipò wọn àti ọlágbọ́wà fún wọn àwọn náà ni wọ́n kọ́ wọ́n ní sallallahu ala nabiyyi wa wa kẹ́ ànábì àti àwọn ará alẹ́ rẹ̀ ẹ̀ láyé tí wọ́n ní wà sáhábì àtàwọn kíni àtàwọn bàhábà ẹ̀ nígbọ́ tí wọ́n ń gbìláyé nítorí pé gbogbo àwọn sàhábà lọ́dọ̀ wọn kíni jama kò fà àwọn ìmáàmù wọn yìí wọ́n láwọn ni sí kìláfà já àwọn sàhábà tí wọ́n tóbi yẹ wọ́n já àgbà lọ́wọ́ àwọn àlíni wọ́n ṣàbòsí fún wọn fáwọn káwọnà jàǹbá ni wọ́n ẹlẹ́ẹ̀kejì wọ́n máa dùn mọ́ láàyò tí wọ́n náà kúlẹ̀ ṣẹ́yìn ayé ṣẹ́yìn fàálù láàyò tí wọ́n náà fìyè ìyàbòrò nàbí amúrìlá àwọn ìmáàmù àwọn méjèèjì láyé àwọn yẹn àti sọ wọn kúrò bí àṣìṣe wọn ò lè ṣàṣìṣe láyéláyé gbogbo tí wọ́n bá ti ṣe ntọ́lọ̀ ní kí wọ́n ṣe ni ló fi jẹ́ pé tí ọ̀kan nú àwọn sẹ́yìdì wọn àbí ayádùn náà àwọn ayá wọn tó bá ti ní ọyọ máa lọ bí wọ́n lọ́nu ṣe rí pírẹ́sidẹ́ǹtì ìlú Iran lábẹ́ ayá lọ́wà lábẹ́ eléyìí wọn eléyìí wọn wọ́n já àfẹ́sì wọn náà mọ̀dá ní pírẹ́sidẹ́ǹtì wọ́n ní nígbà tí àwọn ìmáàmù méjìlá bá ti lọ tán ó yẹ àwọn lọ́kàn táwọn nífẹ̀ẹ́ wọn làwọn máa sọ̀rọ̀ àwọn di aya àwọn fẹ́ wá darí gbogbo ayé ni àmọ́ báwọn bá ní gbogbo ayé darí àwọn máa darí ọ̀dọ̀ àwọn pẹ̀lú àkídà ṣíà àwọn máa wá máa ṣe dáwà fún àwọn aráàlú mi náà táwọn ló fi di ṣíà táwọn bá wá pọ̀ dáadáa àwọn wà gbàjọba ìsìn Islam pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Yahudi Israel àti Amẹ́ríkà. ya náà nìkan yìí wọ́n ní àwọn àbá àwọn yẹn méjèèjì láwọn ibi wọ́n tóbi dé kò sí tọ́pamọ́ tí wọ́n mọ̀ nínú sámà tilẹ̀ tọ́lọ̀ ti ní kúlá yà lámà fi wá sí wọ́n láti lọ́gbẹ́ ìbá ìlọ́lá ọlọ́mọ ní kò sẹ́ni tọ́pamọ́ tọ́pamọ́ nínú sámà muhammad wa sallam àwọn àbá àwọn méjèèjìlá gbogbo lọ inú oṣù rẹ kọ́lẹ̀ Khomeini Khomeini sọ́bà wọ́n pọ̀ dáadáa wọ́n pè kán ní kìlíìnì àwọn àgbà nínú ṣíà nìyẹn ìdóni máa wọ́n rọ̀ṣẹ̀ Khomeini wà ní pé ìyẹn súnmọ́ wa àdìsọ́nù tíra kan aka kẹ́lẹ́ wò ó ṣe tíra kan wọ́n pè ní na hukumatul islamiyya ẹ̀gbọ́n tó nínú àjọ kàtàwà ṣíà annahu la yasilu ila almakanati ruhiyya lil a'imma ipò tí àwọn àfáàwá wà nínú ẹ̀mí ẹnìkan kan ò lè súnmọ́ bẹ́ẹ̀ láàmàlà kò mukarram màláìkà kan ò lè débẹ̀ wàdà nabiyyu mursal kò sáà nàbẹ̀ lọ́wọ́ bá kàtà ránṣẹ́ tó lè débẹ̀ láéláé ó wà nínú page sixty four tíra òmẹ́ni tí wọ́n pè ní al-hukumatul islamiyya ṣe rí pé nǹkan ti délẹ̀. ọrụ àwọn tí wọ́n jẹ́ gulag nínú wọn àwọn náà tún ní àwọn deposit gulag àwọn alágbèrè nínú wọn wọ́n ní dìbìrìlù ibi tóun nífẹ̀ẹ́ àdídé ó ní dìbìrìlù tí ọlọ́run ọba sàtẹ́wà muhammad sallam dìbìrìlù ṣiṣẹ́ jẹ́ ni o àlí ni wọ́n ní gbé fún o. ẹgbẹ́ tó ní khana al-aminu khana al-aminu khana al-aminu al-aminu jìbìrì ń jẹ́bẹ̀ jìbìrì sí jàmbá jìbìrì jàmbá jìbìrì jàmbá ó jàmbá jìbìrì lò ìpè wọn jọra wọn púpọ̀ ànábì àti àlísegínní wọn jọra wọn pọ̀ bàbá fọ́ọ̀tì àti ọmọ ọdún méjìlá ọmọ ọdún mọ́kànlá. wọ́n wá jọra wọn pẹ̀lú owó fún àti irun dúdú wọ́n ti rọ̀ sórí àwọn èèyàn wọ́n ti gbàgbé bẹ̀ náà àdáwò tó bá ẹni tí ń sún ọ́fíìsì àfáà tí ń ọ́fíìsì kéwù lẹ́fẹ́ dúdú tí ò ṣe àlékún wọlé tọ̀ inú èsì ló wọlé tọ̀ àwọn táwọn yìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwọn àkàndínwá lè jù àwọn yìí lọ ẹ̀gbọ́n jẹ́ máa kí n tó sọ àwọn yìí ni ẹ̀rí táwọn bá mú wá lérí èyí tí wọ́n wílẹ̀ kan ọlọ́ni wa máa muhammadu ni illa rasulullah muhammadu ni òjíṣẹ́ wa o òjíṣẹ́ wa ni muhammadu ó tún sọ fún mi ní muhammadu rasulullah walladina ma'ahu muhammadu òjíṣẹ́ ọlọ́run àti ṣé wọ́n sọ ní pé ali ẹlẹ́ẹ̀kẹfà alùbùlátùmínà hom yàtàkìdún anna aliyan huwa allah àwọn ṣé àwọn lè jiyàn rẹ̀ torí àwọn náà lè dára wọ́n ní gbogbo èyí dẹ́yìn wí ní dẹ́yìn pé kìnnìkà ẹ̀ sí làámẹ́lẹ̀ àlí gan lọ́lọ́run ọlọ́run gan ní àlí ẹ̀wọ́n wọ́lọ́run káàkiri lẹ́yìn pàṣẹ ti rí àlí àwọn la ní wọ́n fèrè kalẹ̀ fún àlí lẹ́ẹ̀kan tí àlí ní ẹgbẹ́ kòtò fún wọn wọ́n ti gbẹ́ kótó fún wọn wọ́n ti jù wọ́n nù ná làwọn kan bá tún dìde lẹ́wọ́n ní àṣọ tó ń lọ lọ́wọ́ sọ́nà kan lè fi lọ́dún yẹn tí ì bá sọ lọ́wọ́ ẹjẹ́ àkèrè àwọn náà bọ́ bẹ̀ làwọn náà bá bọ́ bẹ̀ àwọn lè pàdé ẹ̀ láti jẹ́ náà ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ Islam tẹ́ẹ̀sì máa gbé àwọn eléyìí tí wọ́n tún burú jáì wọ́n wà láyé nísìn náà wọ́n sẹ́kù o wọ́n ń pe àfa àwọn ní Ibrahim al-Amidi ọkọ̀ àṣírí kan orin ẹ̀ gbọ́ bó ṣe kọ́ ó ní abba hasan ní anta ainul ilahi ó ní wọ baba hasan tani baba hasan ali baba hasan ali ó ní wọ gbọmọgbọmọ gbogbo ọlọ́run bàbá ti rọlọ́run àti rí ọ bàbá ti rí ọ àti rọlọ́run wọ ó ní wà á lóko dèrè láti sáníyà bẹ́ẹ̀ bá ti wá dèrè ẹsẹ̀ ọlọ́run kọ́mọ́dà àmójìnà kọ́tà ti wá bá wọ àlè wọ́n ní ọlọ́run ọlọ́run nìwọ́n náà wà á ń tẹnu mọ̀ hẹ́ẹ̀tì obìnrin ní mùlùmùlùmí gbogbo ìjẹ́ ìkíkẹ́ pamọ́ nínú ayé fún wa àti ìtọ́mọ̀ ọ̀kan nínú àwọn ọba àwọn Suleiman alimasi ní òun náà kọrin ibi ìyáàlì oní ilé ìka tẹ̀síìrù jẹ̀mí olùmọ́rí oní gbogbo bùkátà ara ayé tẹ́ bá fẹ́ kọ́ máa bíyá ọ̀dọ̀ ẹ̀rẹ́ kan máa kó wa wà á tẹ̀lé àlímù bìdá ti sùdúrí ìwọ ọba ọmọ ìwọ àlì tọ́jú àlè tọ́jú ẹni tó ní ìmọ̀ nípa gbogbo tí ń bẹ nínú èrò ọmọ èèyàn nínú kò sí tọ́ọ̀mà nínú báyọ̀ ọmọ anábì ádámà wà á ń ta sẹ̀mí wà á ń ta bàṣírù wà lórí gbogbo nǹkan ló sì ń bọ̀ wà á ń ta àdá kó lè ṣe ìkọ̀lẹ̀ yà á mú díra ojúdi báyé ṣe gbogbo àwọn tí ayé bá tú tí wọ́n bá wá wọ́n sápamọ́ sí kọ́sà wà sápamọ́ sínú kòtò rẹ ọ̀dọ̀ rẹ ní kọ́ wọ́n sápamọ́ sí wà gbogbo àwọn jàmá tí wọ́n bá ń wọlé ká má lè pè ọlọ́run kọ́nà wàá bá wà ní tí wọ́n bá ti ń pè wà ní wọ́n wọlọlọ ọlọ́run ìwọ náà dàpọ̀dì kàfàdà lẹ́ni ìnàkọ̀ọ́lù iná láàá wọn ọlọ́run ní kèfèrí ni wọ́n gbogbo àwọn tí wọ́n ní jésù anábìwá yíṣá ipò òun lọ́lọ́run ọlọ́run ní kèfèrí ni wọ́n ẹni bá pè àdí lọ́lọ́run kí ni a máa pè ṣe àfùfà kèfèrí ni wọ́n àmọ́ wọ̀ dájọ́ ká máa pa wọ́n lọ́dọ̀ tiwa agbè wọ́n kèfèrí torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí iṣẹ́ kẹfìrí ni wọ́n sì ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́nu àwọn afáà tún náà wọ́n ní báwo ṣe máa ṣe làwọn làwọn ṣe kíni ni làwọn ń ṣe lọ yẹn má dà yẹ kọkọ lè dá àṣà ìgbà téèyàn bá ń ròyìn ẹnìkan báyìí èwo láwọn ṣẹ́kù fún ọlọ́run ọba wa tá a fẹ́ fi ròyìn ọlọ́run ọba wa. ẹ̀yọ́ màá yá mi nínú àkídà wọn wọ́n ní wọ́n lẹ́sìn yé gidi bí sahabi tẹ́ bá rí ẹ̀sùn tó sún báyìí wọ́n ní alẹ́ kọjá lọ́nà. wọ́n máa wá ní sàlámù aláìkáyà alì Salamu àlékà ya alì sàlámù àlékà sàlámù àlékà tí wọ́n mọ̀ sọ fún alì ń lọ. Allahu akbar àṣetánì gbòòrò yóò lè sọ ọlọ́gbọ́n yóò lè sọ dígé yóò lè sọ ọdún gbogbo tí ò nira ìrònú nínú àwọn àkídà wọn wọ́n gbà pé ìjùsùn náà mọ́tà mọ́tà òun náà nìka fẹ́ obìnrin básìkò kan ká sì polówó ká wá sí ilẹ̀ ká má fẹ́ mọ́ lóòótọ́ nínú ìpìlẹ̀ ẹ̀sìn nígbà táwọn sábà bẹ̀rẹ̀ ojú ogun ànábì ṣe lẹ́tọ̀ọ́ fún wọn pé tó ẹni fẹ́ àwọn ọmọbìnrin lọ́dọ̀ àwọn fábìlì wọn ẹ̀dì fún wọn lówó dàsìkò tẹ́ ti kúrò ní àárín ojú ogun kẹfẹ́ máa máa ṣe sìná sẹ́rí bẹ́ẹ̀ máa ṣe sìná kò ní lágbá mọ́ ò ní lágbá ẹ̀mí ò ní lágbá owó ò ní lágbá àlàáfíà ọlọ́run yóò agbára kúrò nù ara rẹ̀ yóò sì yọ kúrò nù ẹ̀mí rẹ̀ ẹ̀mí ò ní gòkè dáadáa kò ní sì kálábò ọ̀sà òsì bí èkúté tán ọmọ abẹ lọ́nà ojú ọjọ́ ọlọ́run ya mú kàlí balẹ̀ kò lóde sábẹ̀tì kálí bí adàdí má jẹ́ súnmọ́ o tọ́ ọlọ́run ẹ má súnmọ́ jàmáà mùsùlùmí àdébí sọ̀rọ̀ láàrín àṣà láti mọ̀ pé yóò di agbára wọn kù wọn ò ní ní agbára ró ròhàníyà lẹ́yìn ìlànà ìpadà wá ṣe ní aram nígbẹ̀yìn ipe ẹnìkan kánú ní alhamdulillah àwọn mùsùlùmí ti wọ́n ti pọ̀ àwọn ọ̀tá ò tó nǹkan mọ́ ẹ máa ṣe mọ́tà àmọ́ dèní dèní àwọn ṣẹ́ à wọ́n sì ń bá lọ gbogbo àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù wọn yẹ wọ́n gbádùn àwọn ọmọge bá wọ́n bá lọ ìlú wọn kàn máa sá àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ni pẹ̀lú láwà ni àwọn ọ̀tá ọlọ́mọ àmọ́ àwọn obìnrin ni wọ́n ń ké débi nẹ́ẹ̀sì pé tó ṣéwù kan tó wá wọn ó bàtí tó lọ nínú àwọn àkídà wọn olódùn máa rí mọ̀tàzàrà àbá àwọn àdìgbẹ̀yìn màdí wọ́n ní yóò padà wá sí ilé ayé lọ́wọ́ gbẹ̀yìn yóò máa wá pa gbogbo àwọn tá a ti sìn án lẹ́yìn náà yóò wá jí ìyàwó aṣàdìdé nù sáré yóò wá sí lẹ́gbàá sínà tó ṣe kìnnì tó ṣe tọ́lọ́wọ́n bá sì ti sọ pé ìnàlẹ́rí iná jáwù bèlè òfúkì àwọn tí wọ́n parọ́ mọ́ yàrá aisha òṣùbà tó mi ń kùn àwọn mọ̀dáfíkì látàṣàbó ṣára lákòó ẹ̀yẹ sàábà ẹnu mi lójú ẹmẹ́sàn fún máa bá ní wà kẹ́rùn lágún orin ní o afẹ́kẹ́ àwọn mọ̀nàbìkì ìrọ̀ ni wọ́n pa o ọlọ́run bá rá èèyàn láti sánmà tó kò rí bẹ́ẹ̀ ẹ̀yin wá ní bẹ́ẹ̀ gan lórí kí ló dé tí wọ́n fi sí ìyàwó Aisha mọ́nà àwọn àrùn nínú àwọn ará ajá ànábì ìyàwó ànábì tẹ́tẹ̀ sára lé rẹ̀ ìbínú tàbúbákìrì ìbínú tàbúbákìrì ńlọrọ yawa Aisha keji awo kan waye láàrin màáwíyà yawa Aisha ti Ali lẹ́yìn bàtà nàbí lọ táwọn àbá wa ní kọ̀gbẹ́nu wa ká máa sọ̀rọ̀ wọn aáwọ̀ lè má wáyé èèyàn ni wọ́n aáwọ̀ yẹn ló bí wọ́n nú ni wọ́n fi Aisha jáde kúrò nínú àwọn ya olóńgbò tó tóbi a àbí a ń gbà mí ẹranko wà kọ́ Aisha sílá àwọn ṣe hàn tí wọn bá ń sọ pé wọ́n tí wọ́n ń sìn ní wọ́n gbé odidi ajá kan wọn wà kọ́ Umar bin Khattab wọ́n kọ́ sára wá lóko tí ajá yẹn ó fi kú gbogbo ẹ̀yin èrò tẹ́ bá náà ń bínú sí Umar máa

oníkádà náà tó ara rí da wọ́n ní ẹnìkan nínú àwọn àfa àwọn ó ní gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì pátá gbogbo wọn ni wọ́n ti ṣe rí gbà àpòsítẹ́sì gbogbo wọn ni wọ́n ti kó ní ẹ̀sìn kẹfẹ́rẹ́ ni wọ́n ìlà sàlàtà àbàwọn mẹ́ta péré àlùmẹ̀gídà àdúgbò náà aṣọ sàábà mẹ̀gídà wọ́n ní wọ́n sí lára wọn àbúzà nìgẹ̀fárí kò sí lára wọn Salman Al-Farisi kò sí lára wọn. àmọ́ lẹ́yìn àwọn tá a kàn ní gbogbo àwọn sàábà tó kú Abraham bin awofi ni o ọwọ́ bákẹ́ Umar Usman ní gbogbo wọn bá dá kẹfẹ́rí ni wọn iná ni wọn ń bàbá yìí kẹrin pé ìdọ́júlé kọ́nà kọ́lọ̀ nígbà kí dáa ìwọ́n láti inú wáyé sí kọ́lọ̀ mọ́jà máa lé o lẹ́yìn náà wọ́n yẹtẹ̀yìmúna àsàhábà bíi tàhírí kùrán wọ́n ní àwọn sàhábà wọ́n yí àlùkùrán padà kèé bá àlùkùrán láti náà fi ilẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wáyé wọ́n ní wọ́n pa àwọn kankan rẹ̀ mẹ́ wọ́n ní tẹ́báwúlẹ̀ alámúnáṣárá wọ́n ní nǹkan kan wà ń bẹ̀ wọ́n parẹ́ wọ́n máa máa parẹ́ ní torí ìsinmi ali ali náà ti ń bẹ láyé gbàdá ìwà ń segin <laughs> ní lọ́sọ̀ kálí o ọ̀nà àdàmúnà ṣọlá alákàtọ́lá èyí kọ̀lẹ̀ ọ̀wọ̀ àtọ́ àná àǹkàrú ìṣúra ọkọ̀lẹ̀ àlẹ́bí àǹkọ́dà dọ́hara ọkọ̀lẹ̀ èyí tó ní àná rẹ̀ ẹ̀dàkùn ọlọ́run wọn máa ọlọ́run ní máa jó ń bá ọ̀rọ̀ àìná ọlọ́run máa ṣe kéde ní wọn máa rí ìpíjì nínú alùpùpù tààlọ́ bá wọn láàyè àwọn bá ní sẹ́yìn màkókòrò ni wọn ọlọ́run iná aláàánú náà sẹ́yìn máa ti kírọ̀ ọlọ́run láwọn láti sọ kùránì kalẹ̀ wà iná làwù làhárùn a máa sọ ọwọ́ bàjẹ́ òdìdégé oníkan ọlọ́run sọ nǹkan rẹ̀ ẹnìkan wọ́n yí padà tẹ́mọ̀ pé irọ́ ni òpùrọ́ ni wọ́n wọ́n ní tẹ́tẹ́ àmọ̀ pé òpùrọ́ ńlá ni wọ́n ní pé àsúrà tó màkìyà súrà alámúlẹ́sílá mákà ló ti sọ kalẹ̀ ayé òṣìṣẹ́ bá ti mọ̀ àgbà tó wọ́n dé màdínà àbí ó ti dáná rẹ̀ mọ́ kéwà náà bóun ti wá sọ súrà kalẹ̀ táàtì ìbọmọ ní ìyàwó ah, àwọn ṣé àti sọnù gan-an gbogbo tí ń kà yìí wọ́n máa ń kà fún wọn nínú ilé kéwú ni o wọn ò ní jọ ń gbé jáde o wọ́n ń pè àkídà kan ní àtàkìyà ìtumọ̀ ẹni pé tó bá ti wà láàrin àwọn èèyàn tí wọ́n jẹ́ súnà máa ń sọ gbogbo eléyìí o ọmọ fi pamọ́ sínú rẹ wọ́n bá sì kírun lẹ́yìn wọn kódà padà ṣé àwọn ní kírun lẹ́yìn mo lọ sí Ethiopia lọ́dún kan mọ̀ ń bọ̀ láti Saudi Arabia mo wá ní stopover ní Ethiopia àwájú ní departure hall àwọn ìmúretí plane dúró ìyá tó ṣé ànájò kó tì mí gbogbo wa lọ lè kírun jama kọ̀ láì pọ̀tẹ́lẹ̀ wa lọ èmi wá ń ṣe náfìlà yìí èmi ń kí àṣìr wọ́n fẹ́ jan àṣìr àti zúrù papọ̀ lọ́ba wọlé lọ́ba tó sẹ́gbẹ́ mi wọ́n wá mú òkúta kan wá fi lélẹ̀ òkúta yẹn òkúta kàdìbàlá mi ní ilẹ̀ mímọ́ wọn lọ́hùn wọ́n lọ́ lọ́lá bí mọ́kà àti màdínà lọ wọ́n ní àwọn ò lè kalẹ̀ ní erílẹ̀ èdè kan láyé lẹ́yìn kàdìbàlá ìdáhùn fi kírun kan àwọn òkúta kàdìbàlá lọ́wọ́ àwọn wà fi sí ilẹ̀ èkúta làwọn máa wá fi èyí kàn sẹ́yìn máa ń pẹlẹbẹ báyìí bí àwọn tẹ́ máa ń dáyé kí ni wọ́n ń pè é ẹ́ jam tí wọ́n máa ń ta àwọn pẹlẹbẹ bó ṣe nínú ó ti lébẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ kalẹ̀ gbogbo olùdókì ilé òkúta ní olórí kan gbogbo olùdókì òkúta ní olórí kan àwọn àgbà àwọn ni wọ́n máa wá ṣépèlé wọn wọ́n máa ṣépèlé wọn wọ́n máa ṣépèlé wọn ọlọ́mọṣà ìsànù wa anábì láti ṣubú àṣàbì anábì ní ẹ̀mọ́ máa bú kanú sàábà mi anábì ti sọ bẹ́ẹ̀ ọlọ́run ti dàpọ̀ ní ọdún ọlọ́run àlejò mọ̀mìnì ọlọ́run mo ti yọ́n sí àwọn mọ̀mìnì àwọn olóòwò ibà ti jẹ́ ibi yorùbá yòówó ní kàtàkà ṣàgàrà àwọn tí wọ́n bá yà nábì ṣe bẹ́ẹ̀ à wípé àwọn ti gbàgbọ́ gbogbo bá dé àwọn lọ bíkú bá dé àwọn lọ torí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run mo yọ́nú sí gbogbo àwọn tí wọ́n wà lábẹ́ ojú gbọ́n ni èmi ti yọ́nú sí wọn ẹni ọlọ́run yọ́nú sí jẹ́ wọn kí sí àwọn máa ń pè ní kèfèrí kí ló ṣe o wọ́n gba àdébà lọ́wọ́ á lè máa gbé fún Abubakar ọ̀rọ̀ rádáradá ẹ̀yọ́ mayami Imam Maliki ẹgbẹ̀dọ́sọ ó ní wọ́n wọ́n jẹ́dà fi kọ́líbi ìgbẹ́yìnbẹ̀rẹ̀ ẹni tí ó bá rí nínú rẹ̀ pé òun bínú kan táwọn sàábà

sahaba فهو كافر امام مالكي كافر امام احمد بن عبد ابو حنيفه امام شافعي مالكي gbogbo wọn ní ṣẹ́yà òṣìlú dùn abu azara náà wọn afa salaf ó ní ìlara ìta ahadan yẹrìtà su ahadan min asabi rasulillah tọwárẹ nìkan tí ń bínú ọ̀kan náà wọn sàábà àbí ń kàbùkù rẹ fàlàm anna òsìndín mọ̀ pé jàdùkú yẹn ni èèyàn rádaràdà kan tí ọ̀kan tọwọ́ ṣe nínú àkídà wọn wọ́n gbà pé ìyàwó Aisha òun àti Safwan tí wọ́n pẹ́ lójú ogun tí ọwọ́ mú ìyàwó wá sílé pẹ̀lú ẹṣin rẹ̀ tí ó sì gun ẹṣin pẹ̀lú ẹ̀ táwọn mọ̀nàbẹ̀kì ní wọ́n lè ṣe bàjẹ́ ni ṣé àgbà pé lóòótọ́ ló ṣe é sọ́nbà ń dákọ̀ ìyàwó Aisha báyìí wọ́n ní zaniya lẹ́nu wọn lọ́wọ́ wípé ẹ̀ ń sọ̀rọ̀ nígbà àdìsẹ̀ nìkan wá àdìsẹ̀ oṣù náà lẹ́wọ̀n gbà tọ́nà sì sọ̀kalẹ̀ láti sọ́mọ̀ pé ọlọ́run fàáyà kalẹ̀ pé iná lẹ́dí náà jáwọ́ obìnrin ó fi òun sì bá tòun mẹ́kùn àwọn tí wọ́n gbé rọ́wọ́ bá yín kò rí bẹ́ẹ̀ ó wà ní koran ìtumọ̀ ẹni pé wàá bí oṣù ṣíà ò ní nígbà gbọ́dọ̀ lu korani mọ́ korani náà kọ́kọ́ bọ́ lọ́wọ́ rẹ torí kò sọ́wọ́ mọ́ ọ̀dà mi tìláwà ó ní ìdọ́lọ́ tí ó yẹ wọn sàábà nínú àwọn àbídá wọn òun náà ni pé àwọn táwí yìí wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ àlùsùn náà gbogbo ẹni tó bá jẹ́ jama'a owó wọn báwọn bá ti rí kan owó yìí aláàrin ló wà àlùsùnnà àtẹni tí ò bá ti nínú awon ṣẹ́à májìlìsí ọ̀kan náà àwọn àfa àwọn o hara al-mahadiyu ó ní sí màdí bá dé màdí a kan ó Aisha ó ní Aisha Iyawa wa wà al yọwa wá náà ní yóò lẹ́kọ̀ọ́ ṣìnà ma yọwa wá pa padà ẹ̀dá kò sẹ́nìkan máa ń jíyàn lẹ́yìn ọlọ́run tani mú ní ọlọ́run sọ́nà ní òun fi jíjí òkú lọ́wọ́ nìkan tẹ́lẹ̀ mọ̀ pé ṣé àti sọnù gan wọ́n ní àbúlúlù ìmọ̀júsí irun àbúlúlù ìmọ̀júsí irun wọ́n lọ́wọ́ báyìí ó ń fún wọn àwọn sàábà kan wá gbé Umar lọ ẹ̀jẹ̀ ti ń sàn lọ lébẹ̀ làwọn olókùn wá parí irun ìtumọ̀ ẹni pé tí aburú kan bá ṣẹlẹ̀ mọ́sálásí ẹnìkan lé lulẹ̀ ẹ wá ní abẹ́lé irun ẹ̀ sílẹ̀ irun ẹ̀ gbé irun àwọn kan máa kírun lọ sẹ́ẹ̀rí àbúrò màjúsì màjúsì náà bọ́ náà kéré òṣèlú àwọn sí àwa wá sàárè rẹ̀ kan nígbà wọn wá sàárè rẹ̀ wọ́n wá kọ ilé sí wọ́n wá ti gbóòrò sí wọ́n wá faná níbi inú dání níbi inú owó ìrọ̀lọ́dọ̀ lọ́dọọdún tí ọjọ́ tó kú bá ti pé gbogbo wọn wà lọ síbi sàárè rẹ̀ wọ́n máa wá yí ńlẹ̀ wọ́n máa wá kí oṣèwò oṣèwò oṣèwò tó wá lọ́wọ́ o oṣèwò tó pa o wọ́n máa ṣàdúrà fún wọ́n máa fi nìkanlẹ̀ fún un mọ̀júnsí. àmọ́ gbogbo àwọn aburú yìí wọn ò ní tètè introduce rẹ̀ fáwọn ọmọ àwọn tí wọ́n fẹ́ kó rí gbà wọ́n kàn máa ní ẹ̀rọ akọ̀ọ́sẹ́ akọ̀ọ́lówó àwọn tó ti fún scholarship nílẹ̀ haúsáǹsì thousands ni wọ́n tí wọ́n lọ lè kẹ́kọ̀ọ́ tí ń sọ yìí tí wọ́n dé tí wọ́n máa wá sọ ìdàkejì níta sọ mí wọ́n ti kọ́ àwọn yunifásitì mélòó kan sílẹ̀ haúsá wọ́n ti gbà wọ́n ti tà síbẹ̀ ẹni bá ní ó wà lórí whatsapp ó lè kọ́ọ̀lù mi anytime kí n sẹ́ndì ibi ọjọ́ kan wọ́n báyà báyìí ya hussein ya hussein ya hussein ya hussein hussein hussein hussein èyí ló mọ̀ sí ọlọ́run àdéhùn pílẹ̀nì tí pílẹ̀nì bá fẹ́ jábọ́ àbí pílẹ̀nì fẹ́ dágún ya hussein ya hasan ya hussein aburú nítorí lágbára ọjọ́ jama àní àwọn ọmọ haúsá ti ń ṣe ya hussein nílẹ̀ haúsá àwọn àwọn táwọn lọrin àwọn náà ń ṣe oníkọ̀rọ̀ tó dáhùn bàbá wa nù bídà gan lọrin gan wọn ni wọn kọ́kọ́ bá wọn jà wọ́n kọ́kọ́ ní àwọn bàrú náà tí wọ́n fi ṣe náà àwọn ọmọ olóògùn ní lọ́nà wọ́n ní òkúta gbé yìí àbí ṣe dáwà ní mo ní àpòlẹ́ ti máa fi sùn lẹ́mọ̀ àbí ṣe dáwà ẹ̀ ṣe ìbọn dèrò mọ́ ẹni tọ́ra yín ní ìṣe dáwà àwọn àtìgbọ́ èyí ti mẹ́lẹ̀ dáàbí ìlójútu ìmẹ́tòdé ọlọ́mọdé sọ àtọmọtọmọ láàrin ìṣẹ́jú márùn-ún tó kù pẹ̀lú ìgbàdà tọ́lọ́wọ́ wa wa ẹ̀yọ́ màá yára mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀